وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní tẹ̀síwájú ibi tí a bá lánàá èyí ni àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al-Karim Suratul Isra àyà ẹlẹ́ẹ̀kẹta láti dúró níbi tí ọlọ́run ọba subhanahu wa tó ti ń ròyìn ànábì Nuh alayhi salatu wassalam ọlọ́run ní ànábì Nuh innahu kana abdan shakura ọlọ́run ní ànábì Nuh tẹ̀rí yẹn ó jẹ́ ẹrú ọlọ́run tó mòore ó jẹ́ ẹrú ọlọ́run tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọpẹ́ dúdú fún ọlọ́run ọlọ́run ọba kò sọ pé innahu abdun shakirun ọlọ́run ní innahu abdun shakur shakur ala wazni fa'ul ọlọ́pọ̀lọpọ̀ ọpẹ́ dúdú fún ọlọ́run ní ànábì Nuh alayhi salatu wassalam afọwà mujahid bin jabr min tariq ibn abi nujah wọ́n ní innahu kana abdan shakura qala lam ya'kul shay'an qat illa hamidallah wọ́n ní ọlọ́run kò sàdédé pé anábì Nuh ní ẹrú tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọpẹ́ fún ọba adẹ́dà bí kìí ṣe wípé Ànábì Nuh alayhi salatu wassalam lam ya'kul shay'an qat illa hamidallah kò ní fi nǹkan kan sẹ́nu báyìí àfi kó dúpẹ́ fọ́lọ́ wa lam yashrab sharaban qat illa hamidallah kò sí nǹkan tó gbé sẹ́nu ní nǹkan mú mu báyìí ó mú mi yóò dúpẹ́ fọ́lọ́ walam yamshi qat illa hamidallahu alayhi bọ́bá gbé ẹsẹ̀ kan tí bá ń rìn níṣẹ́ ni yóò dúpẹ́ fọ́lọ́ walam yabtush bi shay'in qat illa hamidallahu alayhi bọ́bá gbá nǹkan mú yóò dúpẹ́ fọ́lọ́ kò sí nǹkan kan tánàbí Nuh alayhi salatu tí ó ṣe àbí tí ó dáwọ́lé nínú gbogbo ètò ìgbésí ayé rẹ̀ báyìí lórí ìgbòkègbodò rẹ̀ lójoojúmọ́ illa hamidallah níṣẹ́ ni yóò dúpẹ́ fọlọ́ fa'athna Allahu alayhi innahu kana abdan shakura eléyìí ló fà á tí ọlọ́run ọba ọba dẹ́dà tí ọlọ́run ọba fi wá fún ní orúkọ ọlọ́run ọba ó pàtàkì ẹ̀ ó pè ní abidan shakura ẹrú tó di ọlọ́pọ̀lọpọ̀ ìfi ọpẹ́ fún olúwa ọlọ́run ọba wa a rí ní nínú àyà yìí pé n téèyàn bá ń ṣe náà lèèyàn fi nítumọ̀ níwájú ọlọ́run lọ́dọ̀ tọmọnìyàn in tó jẹ́ ayé lè máa pè ọ bẹ́ẹ̀ nítorí ń dábẹ́gbà lọ́wọ́ ẹ̀ olórí ibú ni ọ ìwọ náà mọ̀ pé olórí ibú ni ọ ṣùgbọ́n wọ́n máa pọ̀ lórí ire ìwọ náà ó sì máa sọ̀díkà afọ́nú ni ọ wọ́n máa pè ọ ní àgbà onímímọ̀ ìwọ náà mọ̀ ṣùgbọ́n nítorí dábẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni ibi ni ọ aláìdẹ èèyàn ni ọ ayé ó sì máa sọ pé wọ́n ló dáa jù nítorí dábẹ́ lọ́wọ́ rẹ̀ àmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala bó o bá ṣe jẹ́ náà ló ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run anabi nuh alayhi salatu wa salam bó ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run fi pé ọlọ́run innahu kana abdan shakura orí àyà yìí láti dúró lánàá àyà tó wá tẹ̀lé táà máa bẹ̀rẹ̀ tafsir wa tèmi a rí mùná sábà gẹ́bà ti sàlàyé fún wa wípé láàrin súrà kan sí súrà tó bá tẹ̀lé ìbáṣepọ̀ tó mọ́yán lérí ó mọ́ bẹ̀ẹ̀bẹ̀ bákan náà láàrin áyà kan sí áyà kejì nínú Al-Qur'an ìbáṣepọ̀ nínú títò tẹ̀léra wọn àti nínú ìtumọ̀ ó láàrin wọn ọlọ́run bá sọ̀rọ̀ nípa ẹrú tó mọ pẹ́ẹ́dú ní ànábì Noah àyà tí ó tẹ̀lé yìí ọlọ́run fi sọ̀rọ̀ nípa àwọn ẹrú tọ́lọ́run kẹ́ tí wọ́n ṣàìbọ̀ rẹ̀ ẹ̀rí ìbáṣepọ̀ láàrin ọ̀rọ̀ tí ń bọ̀ àtẹ̀yí tó tẹ̀lé ànábì Nuhu alayhi salatu wassalam ọlọ́run bá sóore fún ọlọ́run kẹ́ ọlọ́run là ó sì mọ pẹ́ẹ́dú fún ọlọ́run ọlọ́run wá pè ní innahu kana abdan shakura ayẹ̀lẹ́ ìtàtúlé ni tó tẹ̀lé ayà yìí gangan ìtàn àwọn tọ́lọ́run kẹ́ tọ́lọ́run ṣoore fún ṣùgbọ́n tí wọ́n ya aláìkórè níbo lọ̀rọ̀ wọn kàwé sí láàfin almunasaba bayna al-ayatayn al-lahiqa as أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل وعلى وتجد ولا تعلم tó ṣe wípé gbogbo ẹ̀dá tó dá náà nìkẹ́ rẹ̀ ó kárí gbogbo wọn arọ̀hìm ọba tó pọ̀ láàánú tó pọ̀ níkẹ́ lórí gbogbo ẹni tó bá ṣe tiẹ̀. وقضينا إلى بني إسرائيل في الكتاب وقضينا ọlọ́run ọba ìgbà tó sọ̀rọ̀ ànábì Nuh gẹ́gẹ́ bí ẹrú ta ṣoore fún tó sì mú oore bọ́ sínú ọ̀rọ̀ àwọn ọmọ Israel tí wọ́n jẹ́ ẹrú ta ṣoore fún ṣùgbọ́n wọ́n ṣàìmú oore ìyẹn ni almunasaba tó ń bẹ láàrin aya ta tú lánàá àtẹ̀yí tó tẹ̀ lé èyí tá a mọ̀ tú lẹ́nu ọlọ́run ọba ni wa qadayna ila bani isra'ila fil kitab. wa qadayna ila bani isra'ila fil kitab. ọlọ́run ọba ni wa qadayna qada ó ní tó pọ̀ ní alukur'an qada ó lè túmọ̀ àmárọ̀ lẹ́bọ̀lọ́ ṣe ní wàkọ̀dọ́ rọ́bùkà aláàtàbùdó níbẹ̀ yẹn kọ̀dọ́ ọlọ́npàṣẹ ni ìgbà míì kọ̀dọ́ ó lè túmọ̀ hakama ọlọ́run ọba dájọ́ bébí nǹkan ó ṣe rí ó lè rí bẹ́ẹ̀ nínú túmọ̀ nígbà míì ìgbà míì ń bẹ kọ̀bọ́ ó lè túmọ̀ kàlákọ̀ bọ́lọ̀wọ̀n ọba kó dá nǹkan ó lè túmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n láàyè yìí ọlọ́wọ̀n bá ní wa qada rabbuka alla ta'budu naam wa qadayna ìtumọ̀ kọ̀bọ́ láàyè yìí òun náà ni àkàbárọ̀ àti àlámẹ̀ wàkọ̀dọ̀ iná ayé wà àkàbárná wàkọ̀dọ̀ iná ajẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ náà ní wípé àwọn ọlọ́run àwọn aláàfin àwọn ọmọ Israel àwọn aláàsàlàyé fún àwọn ọmọ Israel fìlìkìtà nínú ìwé ọwọ́ wọn ìyẹn àtàwọ́rá wàkọ̀dọ̀ iná níbi ìtumọ̀ rẹ̀ náà ni àkàbárí náà awọ́láwọn ọba láàrú fún wọn láàsọ àsọtẹ́lẹ̀ fún wọn láàfi tó wọn létí pé bí ó ṣe rí nìyẹn kò ní yípadà wàkọ̀dọ̀ ìlàbàdàn àfáwa al-imam muhammadu aminu ṣanqiti wọ́n ní ìtumọ̀ tí kọ̀bọ́ tó ní ó pọ̀ wọ́n ní ṣùgbọ́n èyí tó hàn azharul aqwal fihi annahu bi ma'na akhbarnahu wa a'lamnahu wọ́n ní túmọ̀ èyí tó hàn ó náà ní ká túmọ̀ rẹ̀ sí wípé وقضينا إلى بني إسرائيل في الكتاب ìtumọ̀ rẹ̀ ni pé dájúdájú àwọn ọlọ́run àwa la wí fún àwọn ọmọ Israel filikita nínú ìwé ọwọ́ wọn tí ń ṣe àtàwọ́rá ìtumọ̀ èyí dọ́gba pẹ̀lú tí a fáwọn Abdullahi Abbas tí wọ́n tú lórí ayà wọ́n ní وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ ìtumọ̀ méjèèjì yìí wọ́n tọpa rẹ̀ dọ́dọ̀ àfọ́ àwọn Abdullahi ọmọ Abbas ó ní وَقَضَيْنَا أي أعلمناهم وأخبرناهم وقضينا إلى بني إسرائيل ọlọ́run ní àwọn ala ti wí fún wọn a ti sọ kalẹ̀ bẹ́ẹ̀ nínú ìwé ọwọ́ wọn fáwọn ọmọ Israel ìwé wo ni kìtáàbù tá ń tọ́ka sí bí o náà ni àtàwọ́rá ìwé tó ń bẹ lọ́wọ́ wọn kí lọ́lọ́run ọba sọ síbẹ̀ ọlọ́run ní ẹ̀yin ọmọ Israel yóò padà ṣẹlẹ̀ sí yìí ẹ wo ọ̀rọ̀ ọlọ́run tí ò tí ì ṣẹlẹ̀ tọ́lọ́run bá ń sọ bẹ́ẹ̀ sì ni bọ́lọ́run ṣe sọ yẹn bí ó ṣe rí nìyẹn àwọn nǹkan kan ń bẹ tọ́lọ́run bá ti ní bí ó ṣe rí nìyẹn kò sí ta lè ṣe yóò rí bẹ́ẹ̀ ẹgbẹẹgbẹ̀rún àdúà kò ní kó mọ́kù ìyẹn ti wà nínú ìrọ́dátùláì alkauniya bọ́lọ̀wọ̀n bá ṣe ṣètò ti nìyẹn ẹ wàsá ẹ wàsá yẹ mina àkàlàkùnákùn ọlọ́wọ́n bá ní inú ìpẹ̀ yìí náà láti dá yín inú ìpẹ̀ yìí náà lápadà dá yín padà sí básìkò bá tún tó inú ìpẹ̀ yìí náà láti tún gbé yín dìde àwọn kankan bẹ tọ́lọ̀ wọn bá ti parí àdúrà ọ̀ràn nínú rẹ̀ náà ni pé wọ́n bí sáyé nínú rẹ̀ náà ni pé ẹ nínú rẹ̀ náà ni pé ẹ sàárẹ̀ nínú rẹ̀ ni pé lálàáfíà. àwọn nǹkan kọ̀ọ̀kan wá ń bẹ bẹ́ẹ̀ tọ́lọ̀ ti sọ kalẹ̀ pé bí ó ṣe rí nìyẹn tó bá dọwọ́ kẹrin lọ sí bí ó ṣe rí tọ́ba dọ̀wọ́ kan ẹ̀ ayé àwọn tí ó mọ̀ ọkọ̀ tọ́lọ yóò pọ̀jù àwọn tí ó ṣe tọ́lọ ńlọ bí iṣẹ́ rí náà nìyẹn àwọn nǹkan kan bẹ̀ tọ́lọ wọn bá ti gbé kalẹ̀ pé bí ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn ìyẹn náà ń pè ní al-iradatul kauniya ọlọ́wọ́n bá wá ń sọ fáwọn bànú Israel látara àìgbọ́ràn yín látara àìmoore ọlọ́run ọba ní látó sídùn náà fi àrùdù mọ̀rọ̀ tẹ́ ọlọ́run ọba ní láàmù yẹn àwọn olùmọ̀ wọ́n ní láàmù yẹn láàmù kọ́sàm ṣùgbọ́n yóò fi ìlú taukid nígbà tí èèyàn sọ pé ọlọ́run bá ní mo fi ara mi búra bí ó ṣe ṣẹlẹ̀ ni mo ń sọ yẹn. ẹ̀yin ọmọ Israel ẹ balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì nínú ìtàn ẹ balẹ̀ ọlọ́run ọba jẹ́ lórílẹ̀ al-ardu níbí àwọn olùmọ̀ tafsir lòun náà ní ardu àti baitul maqdis ẹ balẹ̀ jẹ́ ilẹ̀ sham ẹ bá jẹ baitul jerusalem ààyè tí gbogbo agbègbè philistine ẹ bá bẹ̀ jẹ́. ọlọ́ní ẹ̀ẹ̀mejì ni ó wáyé bẹ́ẹ̀ nínú tàn yín ẹ bá bẹ̀ jẹ́ ẹ yapa àṣẹ ọlọ́run àwọn àfáà wọ́n kí ni ìtumọ̀ pé wọ́n balẹ̀ jẹ́ ṣé wọ́n yọ jígà sílẹ̀ kí wọ́n máa wu ni rárá àwọn àfáà nítumọ̀ pé wọ́n balẹ̀ jẹ́ ó náà ni wípé àwọn bànú Israel wọ́n balẹ̀ jẹ́ bilmaasi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò kẹ́ wọn wọ́n fi àìmoore wọ́n fi rọ́pò ìkẹ́dọ́lọ́run ṣe fún wọn bákan náà wa khilafi wọ́n máa ṣe ń tó yàtọ̀ gédégédé tí n ti ń bẹ nínú ìwé ọwọ́ wọn àtàwọ́rá wọn ò ní tẹ̀ lófin ọlọ́run òfin tí wọn ni wọ́n gbé kalẹ̀ wọ́n pa àtàwọ́rá tì wọ́n lọ gbé ìwé kan kalẹ̀ tó ń pè ní Talmud ìwé Talmud yìí wọ́n wá kún sọ́nà méjì wọ́n ń pè kan ní Talmud Babylon wọ́n ń pè kan ní Talmud Orshalim. Jerusalem Talmud àti Babylon Talmud méjèèjì yìí ni wọ́n fọwọ́ ara wọn kọ wọ́n fi rọ́pò àtàwọ́rá àṣé kéèyàn pa ọ̀rọ̀ Ọlọ́run ti èèyàn balẹ̀ jẹ́ ni kọ́lọ́wọ́n bá sọ pé ṣe báyìí kó o sọ pé ó ṣe bá míì wọ́n balẹ̀ Ọlọ́run ọba jẹ́ ni torí pé níbi tútúlẹ̀ ṣe níbi káptẹ̀ láṣẹ Ọlọ́run nílẹ̀ fi dá gbogbo wa tá a bá pàtọ́ Ọlọ́run ọba ti ntọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ ta bá ti ń ṣe à ń balẹ̀ jẹ́ nìyẹn àwọn èèyàn ń ṣe zìnà àwọn èèyàn ń mutí ń balẹ̀ jẹ́ nítorí pé ẹ̀ṣẹ̀ ó ń balẹ̀ jẹ́ ayé mutí ju omi lọ tí mo sọ òun lè má gbà ó màá sì púrúfù ẹ̀ tẹ́ ẹ bá wọ ọkọ̀ tí wọ́n fi ń ta ọtí trọ́ọ̀kì ńlá náà fi ń kiri ọtí ọkọ̀ wo náà fi ń ta pure water. nàám wọn ò tiẹ̀ tún lo ìyẹn gan mọ́ kókòkò kọ́ báyìí ọ̀dọ̀ fi kiri ọtí ẹ ma wọ àwọn tẹ́yìn bá ń lọ sí iléeṣẹ́ ẹ bá tí ó báyìí àwọn ti wà ń mẹ́ta àti wò lòdù lẹ́ẹ̀fi mọ̀ pé ayé mu tí ju omi fún nínú àmì òpin ayé anábìnilá takúmù sáà hátà yushrabal khamr ayé ò ní parẹ́ títí táwọn èèyàn ò fi yan ọtí múmu láàyò fẹ́ẹ̀ ju omi lọ ẹ wá ń fún wọn lórúkọ oríṣiríṣi ọ̀tọ̀ lọ́nọ̀rébù ọtí ṣe jọ́nọ̀rébù ọlọ́wọ́n bá jẹ́ kó yẹ wa ipa àwọn bànú Israel لتفسدن في الأرض مرتين ọlọ́wọ́ bá ní odidi èrò ẹ méjì lẹ́bàlẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìwà aláìmoore pẹ̀lú lílòdì sí ìntọ́lọ̀wọ́ bá fi rán Ànábì Mùsá sí gbogbo òwe ọlọ́n pátá ẹ̀ nítẹ̀lé ẹ balẹ̀ jẹ́ ìyẹn nìkan kọ́ bíbalẹ̀ jẹ́ yìí ẹ mọ̀ pa àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ò nítumọ̀ lọ́wọ́ àwọn banu Israel ọgọ́ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ni wọ́n pa tán bá ti ń sọ tí ò bá wọn láàmú wọn pa wọn ànábì Yahya wọ́n pa ni àwọn míì bẹ́ẹ̀ inú àwọn ànábì ọlọ́run àwọn bàmí Israel ọlọ́ni èé ṣe tóbi jẹ́ kí gbogbo ìgbà táwọn òjíṣẹ́ ọlọ́run ọba dé wá bá yín tán bá ti ń sọ tí ò bá yín lára mu. ìmọ̀lẹ́ àwọn àwọn òkú tó kò mú tábà tí ń sọ tí ò bá yín lára mu ìgbéraga wọ̀ yín lẹ́wù. àwọn tí agbára yín bá ká nínú wọn ẹ pa wọ́n dànù àwọn tẹ́ ẹ̀ bá lágbára àti pa ẹ pè wọ́n lónírọ́ oríṣiríṣi òkò burú lẹ́mọ̀ pè wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lọ́lọ́wọ́n bá papọ̀ tọ́lọ́wọ́n bá fi sọ pé la tufsidunna fil ardi marratayn. la tufsidunna fil ardi marratayn. ìta fi sọ wípé ìwà aláìmoore ni ọlọ́wọ́n bá gbé àwọn ànábì ọlọ́run dìde nínú ìran wọn àwọn náà sì tún gbógun tàwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run kan ṣoṣo tó ikú tọ́lọ́run bá gbẹ̀yọ̀ kan jáde nínú bí ìran mẹ́wàá wọn ò máa ni ọlọ́run wá gbá àwọn ànábì ọlọ́run tó pọ̀ dìde nú àwọn ọmọ Israel ànábì ọlọ́run ọba mi ń bẹ bàbá rẹ̀ ànábì ọlọ́run ní òun gan ànábì ọlọ́run mọ́tò náà tún bí ànábì ọlọ́run ọba nínú àwọn ọmọ Israel ṣùgbọ́n kàkà tó yẹ kí wọ́n dúpẹ́ fọ́lọ́run kán mọ rí òrè tọ́lọ́run ọba ṣe fún wọn níṣẹ́ ni wọ́n ń pa wọ́n farí kọ́ òun kàdábẹ́tọ́. farí kọ́ òun kàdábẹ́tọ́. wọn àbíkẹ́ fún wọn ló kọ tí kì í ṣe tí wọn wà látà alónà olùwà kẹbí rọ ilẹ̀ tọ́lọ́wọ́n bá láwọn ọmọ Ísírẹ́lì bàjẹ́ yìí tí wọ́n bàjẹ́ lérò ẹ méjì ni ilẹ̀ sham tá sọ pé ilẹ̀ sham ó Damascus Damascus ó kó sínú oko kó Urdun Jordan oko kó oko ó kó Philistine oko kó sínú ó kó Lubnan ó kó sínú gbogbo ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ń pè ní Sham nígbà náà ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ tẹ̀yìn ọmọ Ísírẹ́lì ó ṣe region yẹn náà lẹ́ẹ̀tì ṣèbàjẹ́ tá a bá sì wo region yẹn nínú ìtàn ó wà prophetic ó sì wà historic nínú ìtàn táwọn ànábì ọlọ́ ń lò táwọn anábì ọlọ́run ọba gbé inú ilẹ̀ táwọn ọlọ́run pọ̀ sí àwọn anábì ọlọ́run pọ̀ sí ibẹ̀ ni àwọn bànú Israel ìtọ́ yẹ kán máa dúpẹ́ fọ́lọ́run lórí oore tọ́lọ́run ọba ṣe fún wọn síbẹ̀síbẹ̀ wọ́n ya láìmoore. ọlọ́run ọba ní bẹ́yẹn bá ti ẹ̀ṣẹ̀ lọ́hùn téèyàn wá ronú pìwàdà pé ń ta ṣe yìí mọ̀ dá ọlọ́run foríjìn wá ọlọ́run ní tiwọn ò rí bẹ́ẹ̀ wọ́n ń ṣe lọ́hún wọ́n tún ń gbéraga wọ́n ń ṣe lọ́hún wọ́n ń balẹ̀ jẹ́ wọ́n sì tún ń dúró ń dúró pé ta ni ó bí wa. ọlọ́run ní níṣe ni wọ́n ń gbéraga ìgbéraga tó bù áyà lérí bíbalẹ̀ jẹ́ ọlọ́run ní ṣe wọn nìyẹn àwọn bá ní Israel àwọn Israelites wàlá ta'alunna uluwa kabira. wàlá ta'alunna uluwa kabira. àwọn àfààní wàlá ta'alunna uluwa kabira ayé làtàtà àwọ̀mọ́nà wàlá tàbùgúnnà wọ́n balẹ̀ jẹ́ wọ́n ti ń gbéraga wọ́n ń ṣe mọ́tòmọ́tò wọ́n ń ṣèṣe ta ní òbí wá. Nàdàrún náà ló wẹ̀ kẹ̀bí rọ̀. Fẹ̀dá tafsir wọ́n jẹ́ kó yé wa nínú ààyè yìí ipe ọlọ́run ọba ọba adẹ́dà ọlọ́run ò ní ṣàdédé jẹ nìkan níyà àfi kó nítọ̀ kọ́lọ́run ọba ti ránṣẹ́ sí pé ṣe báyìí kó nítọ̀ ń wá kọ́tọ́ ọlọ́run kó sì mọ́ tún rí kíkọ́tọ́ ọlọ́run yẹn lẹ́sẹ̀ débi pé yóò tọrọ àforíjì kó tún wá sọ ẹ̀ṣẹ̀ di fáàrí ìgbà yẹn nìyà tó máa ń wá ìṣesí àwọn bànú Israel òun náà ni wípé lẹ́yìn ìgbà tí wọ́n ń balẹ̀ jẹ́ tán lẹ́yìn ìgbà yẹn wàlàtà alúnà olúwa nkẹ̀bíra istikbara wa zulma nkẹ̀bíra wọ́n gbéraga wọ́n ń ṣàbòsí lórílẹ̀ ẹni tí ò tọ́ sí yà wọ́n fìyà jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wọ́n sọ́ di tiwọn ìyẹn náà ń lára wọn dọ̀la àwọn Israel ilẹ̀ onílẹ̀ ẹ jókòó tẹ̀ ẹ fẹ́ lé onílẹ̀ kúrò láàyè wọn ọlọ́wọ́n bá ní ìgbéraga nítàbòsí ó ń bẹ lára wọn wà ìdájá àwádù ùláhùmá bá afná aláìkùm ìbádẹ̀lẹ́nà olíbá sí ṣẹ̀dídẹ̀ ìdájá àwádù ọlọ́wọ́n bá ní ìgbà sọ wípé wọ́n balẹ̀ jẹ́ léèrò ẹ̀ẹ̀mejì ọlọ́run nígbà tí wọ́n bá balẹ̀ jẹ́ léèrò àkọ́kọ́ fàìdájá àwọn adò òláhùnmọ́ ìgbà tí wọ́n bá balẹ̀ jẹ́ ai wákòtò awọ́lẹ̀ ìlàkẹ́yìn àbí ká sọ wípé òwúlàlẹ̀ òkú bàtẹ́yìn nígbà tí wọ́n bá balẹ̀ jẹ́ lákọ́kọ́ tí wọ́n ṣẹ lọ́hùn tí wọ́n yapa àṣẹ ọlọ́run gbogbo ntọ́lọ́run ọba ọ̀fẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ sham àti bethel maqdis ọlọ́run nígbà tí wọ́n bá ṣe tí wọ́n bá wá ṣe tó bá kájú òṣùwọ̀n tọ́lọ́run bá wá fẹ́ jẹ wọ́n níyà ọlọ́run ò ní rán màláìka sí wọn kódà ọlọ́run ò ní sọ òjò òkò kò ní sọ kalẹ̀ lé wọn lérí bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ò ní fomi pa wọ́n rẹ́ kò sì ní rọ̀jò iná lé wọn lérí ìtọ́lọ̀wọ̀n bá lóun ó ṣe fún wọn ní bá afná alaykum ibadan lana ọlọ́wọ̀n bá ní àwà gbé dìde nínú ọmọ nìyàn bí ti àwọn ẹ̀dá àwọn ọlọ́n ibadan lana ẹ̀rì pọ́lọ̀wọ̀n bọ̀ sọ pé ìbádí ọlọ́ni ìbáadá ńlá náà torí pé àwọn tọ́lọ̀ ń gbé dìde kí wọ́n fìyà jẹ wọ́n yìí náà àwọn olùyapàṣẹ ọlọ́run làwọn náà wọn ìṣẹ́ni ọlọ́run lọ́bi jákẹ́gbà mi ń bẹ ọlọ́run ọba máa fi irin kojú irin láti bínú sí wọn ọ̀tá ọlọ́run kan ó lè máa balẹ̀ jẹ́ bọ́lọ́n báyìí tán tí ó bínú sí ọ̀tá ọlọ́run náà ọlọ́run tún gbé dìde kó dojúkọ àwọn tọ́lọ̀ ń lò láti jẹ àwọn ọmọ Israẹli níyà lérí èrò ìbalẹ̀ jẹ́ ta kọ́kọ́ ọlọ́wọ́n bọ́ sọ pé bá ásínà alẹ́kùn ìbáàdí ọlọ́ni bá ásínà alẹ́kùn ìbádàlànà ìyẹn túmọ̀ sí wípé ẹ̀dá kan nú àwọn ẹ̀dá mi tọ́lọ́n lọ mú wá wípé bá ásínà alẹ́kùn ìbáàdí ajẹ́pàwọn ẹni ọlọ́run nìyẹn ó sàfitì wọn sọ́dọ̀ ara ẹ̀lì kẹsìrìf ṣùgbọ́n wọn bá ní ba'athna alaykum ibadan lana. ba'athna alaykum ibadan lana. ọlọ́run nígbà tọ́rọ̀ wọn wá kójú òṣùwọ̀n àwa gbẹ́dìde àwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá wa àwọn ẹ̀dá wọ̀nyí wùlí bá sì ń ṣẹ̀dí wọ́n lágbára púpọ̀ wọ́n tóbi lẹ́dàá agbára ń bẹ wọn èyí jagun kẹ́nìkan kó borí wọn ṣùgbọ́n kèfèrí ni wọ́n olùkọ́ tọ́lọ́wọ́n ọba ni wọ́n àwọn la rán sáwọn ọmọ Israel àwọn tí wọ́n lágbára ẹ̀sìn ọ̀kọ́kú làwọn náà nítorí pé ẹni ìbínú ọlọ́run ọlọ́run tó wá rán ẹni ìbínú ọlọ́run sáwọn ọmọ Israel látara pé wọ́n kọ lẹ́tà síbínú ọlọ́run ìdí nìyẹn táwọn àfáàfin máa ń sọ fún wa kèfèrí wọ́n lè dojú kọra wọn ọlọ́wọ́n bó ṣe wọ́n ń pàṣán fúnra wọn láti lè wí kíni agbára wọn láti dojú agbára wọn bólẹ̀ ọlọ́wọ́n bá ní wa lawla dafu Allahi nasa ba'dahum li ba'din. wa lawla dafu Allahi nasa ba'dahum li ọlọ́run ní títí bá ṣe wípé à ń fi àwọn kan kápá àwọn kan lórílẹ̀ ayé ò bá ti bàjẹ́ ẹ wo àwọn ọ̀tàn nílẹ̀ yorùbá wa iga ẹ máa gbọ́ wípé ọ̀yọ́lé ó gbógun lọ́ọ̀bì kan ó kó wọn lẹ́rú àwọn náà wọ́n tún kógun lọ bá wọn náà bẹ́ẹ̀ sì máa rí nìyẹn tẹ́nìkan bá ti já lágbára ńlá kan nínú ìlú ọbọ̀ bá ń ran lójú ogun yóò pláàní kan pa sójú ogun torípẹ́nu rẹ̀ ti fẹ́ẹ́ múlẹ̀ jù tó bá lọ nígbà àwọn ọba wá rí pa táṣìírí bá tú bóun bá ti dé yọ yọba nípò nígbà ọba yọba nípò ọba ọba sálọ lumi àwọn aráàlú mi ó tún tẹ̀lé ọba láti wá gbógun tó náà bí ọlọ́run ṣe ń fi àwọn kan káwọn kan lẹ̀ nìyẹn bí ó sì ṣe máa lọ nìyẹn. ẹ padà sínú ìtàn ayé àwọn tó ti jẹ́ alágbára ayé rí àwọn emperatoryatu Romania Roman Empire àwọn ni Byzantine Empire wọ́n ti rúlu gbogbo ayé rí al-emperatoryatu Farisiya àtàwọn Persian Empire àwọn náà ti rúlu gbogbo ilé ayé rí nígbà tó tún yá tó tún lọ tó tún lọ tó tún lọ gbogbo àwọn Ethiopia Empire àwọn Ahbash àwọn náà kọ̀ǹtró ayé rí tó fi dọ́dọ̀ àwọn kìbìtíyà Egypt lẹ́fìmọ̀ rí alhadọ́ratul misriya alqadima Egyptian ancient civilization gbogbo àwọn yẹn náà wọ́n darí ayé ó wá wá títí títí tó fi dórí USSR Russia àwọn náà darí ayé Amẹ́ríkà àtàwọn míì láyé wọ́n dá wọn lágara gbogbo super power àná ó wálẹ̀ àwọn míì ló tún bẹ lóde lénìí bó ṣe ń bẹ lóde àwọn míì náà tún sọ wọn bọ́lá wọn bá ṣe ṣe nìyẹn gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ lórí àga tó dò kóun la lágbára ayé kọ́mọ́ ṣe dàkíní dòdò àwọn tí wọ́n yàga lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́n bá ní wọn aláwọ́lá dáfó lọ́ọ̀nà ìdí nìyẹn tó fi jẹ́ pé orílẹ̀-èdè kan wá ń halẹ̀ ẹ̀rù wá ń báyìí lẹ́rù lánàá sí wọ́n wà ń bẹ̀ abádọ̀lá wọn ò ní síbẹ̀ mọ́ gbogbo ẹnikẹ́ni bá a ṣe máa ń sọ ẹni tó bá mọ bọ́rọ̀ ilé ayé ṣe ń lọ tó bá mọ òṣèlú àgbáyé yóò mọ̀ pé kò sí orílẹ̀-èdè tí ò fẹ́ di super power àwọn orílẹ̀-èdè kan bẹ láyé tó yẹ pé military power làwọn fi ń ṣe fáàrí bí Amẹ́ríkà alamọ́lẹ̀ kama halẹ̀ propaganda a sì ṣẹ̀ tún ṣe nǹkan ìjà olóró kan ibi tá a bá jù sí gbogbo bẹ̀ ni ó parẹ́ ìjà tí èsì ìjà ká sọ dìjà káwọn èèyàn ó lè máa bẹ̀rù wa propaganda nìyẹn ṣùgbọ́n àwọn tí ń bẹ lẹ́yìn wọn tí wọ́n ń plan àti gbàjọba ayé economic power làwọn ń wò torí pé economic power yẹn àwọn èèyàn ó máa tẹ̀lé yín láì ní bẹ̀rù yín tẹ́ fi jẹ wọ́n tán ṣùgbọ́n ẹni tó ń lo military power yóò múni lẹ́rù ni èèyàn máa sọ pé ah, níjọ́ tí mo bá bọ́ lọ́wọ́ ẹ̀ èmi ló di pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n economic power tí wọ́n fi jẹ yín tán ẹ tún máa ṣàdúrà fún wọn ni èyí wọ́n wá study yẹn pé ìyẹn ló pé láti lè fi control ayé ẹ̀sìn àwọn tó ń lo method yẹn láyé so látara àdí eléyìí ọlọ́run jẹ́ ká mọ̀ wípé bílẹ̀ ayé ṣe rí yẹn láti bẹ̀rẹ̀ tí ó fi dópin bí ó ṣe máa lọ nìyẹn ìgbà kan kò ní tán lọ bí òrèrè báwọn kan bá jálágbára lẹ́ni tó bá dọ̀la àwọn ò tún ní síbẹ̀ mọ́ àwọn kan ló tún débẹ̀ ọlọ́run ó fi àwọn kan kápá àwọn kan súnà tọlọ́ni ọlọ́ni pàtó àwọn Banu Israel tí wọ́n ń lo ayé nílò pé ta ni ó mu wa wọ́n pa àwọn ànábì ọlọ́run wọ́n balẹ̀ jẹ́ nílẹ̀ Sham ọlọ́run ọba ní bá athna alaykum ibadallana. bá athna alaykum. ọlọ́run ní àwa gbé dìde sí wọn àwọn kan nínú àwọn ẹ̀dá wa ọlọ́run ṣe ní nakira nakira yẹn tẹ̀ǹkìrù yẹn ó ń túmọ̀ wípé àwọn yẹn èsẹ̀ ní àkàkún lọ́dọ̀ ọlọ́run o wọn èsẹ̀ ní ọlọ́run ẹni èṣù tanyanya làwọn náà ọlọ́run àwọn yẹn là wá lò kì í ṣe pé wọ́n jẹ́nu èṣù nìkan lásán kùlí bá ẹsẹ̀ agbára tó kù áyà ó ń bẹ lọ́wọ́ wọn ní agbára púpọ̀ àwọn lágbèdìde kí wọ́n lọ kojú àwọn ọmọ Israel kí wọ́n jẹ wọ́n níyà wàjásù kìlá àlàdìyà jásù mọ̀ṣáó wọ́n wọnú lù wọn wíwọnú ìlú jáàsà yẹn kò túmọ̀ wíwọnú bẹ̀ nìkan kéèyàn wọbì kan ní wíwọ bíba bẹ̀ jẹ́ òní jáàsà àwọn olùmọ̀ tafsir wọ́n ṣàlàyé pé wíwọ inú ìlú tí àwọn wọ̀nyí wọnú ìlú lọ bá àwọn ọmọ Israel nígbà tí wọ́n balẹ̀ jẹ́ tán wọ́n wọbẹ̀ wọ́n pa wọ́n lẹ́ẹ̀kan náà wọ́n pa àwọn èèyàn seventy thousand lẹ́ẹ̀kan náà wọ́n tún wá wọ Baitul Maqdis tí jẹ́ Jerusalem wọ́n wọ bẹ̀ wọ́n bà gbogbo ìlú náà jẹ́ wọ́n sọdá horo wọ́n wá lọ mú òkú òkú mbete òkú ẹran tí ń rùn wọ́n wá kó sínú mọ́sálásí mọ́tòlù àkọsọ wọ́n kó síbẹ̀ torí àwọn wọ̀nyí àwọn ò mọ Ọlọ́run wọ́n rí pẹ́yìn ọmọ Israel ààyè tẹ́ ẹ kà sí sacred place tó jọ yín lójú á sì bàjẹ́ wọ́n wá lọ sí mọ́tòlá àkùsọ́ wọ́n bá owó bẹ̀jẹ̀ wọ́n lọ mú àwọn òkú ẹran tó ti tàdín wọ́n dà sínú gbogbo bẹ̀ wọ́n kà rọ́ọ̀bà rẹ̀ wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ àwọn àmọ̀ ṣèmọ̀ pé èé ṣe tọ́lọ̀ wọn bá fi yọ̀ǹda fún wọn kán balẹ̀ ọlọ́run ọba jẹ́ àwọn tọ́lọ́run gbélé rẹ̀ sọ́dọ̀ wọn sí wọ́n mọ iye ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó lágbára ni ọlọ́run jẹ́ káwọn èèyàn ó ṣe wọ́n bọ́sẹ̀ ṣe é sojú ọwọ́ máa béèrè pé àyè ṣe tọ́lọ́run ọba fi wá ṣe bẹ́ẹ̀ bó làwọn yìí ṣe wá lọ ba ilé ọlọ́run ọba jẹ́ ṣe báwọn bànú Israel ṣe bọ́lọ́run ṣe ìrànà bí ọlọ́run ọba sí wọn ṣe bíwèé ń bẹ lọ́wọ́ wọn èyí ṣe tọ́lọ́run tún wá fi ran àwọn kèfèrí lọ́wọ́ láti lè jẹ wọ́n níyà mẹ́jọ jọ ọ́ lójú gbogbo ìgbà tó bá ń ṣe tọ́lọ́run lo níyì bó o bá ti ṣe tọ́lọ́run ó yẹpẹrẹ ju tó ń lọ ọ̀fún àlásán gan yóò jẹjàlẹ̀ olórí ámbìlì tàṣí kẹfẹ́ ọlọ́run ọba ní mo ṣe fẹ́ ṣe náà nìyẹn wákà ánà wà àdáhùn mọ́fọ́ òun la. wákà ánà wà ọlọ́run ní àdéhùn bí mo ṣe ní yóò ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yẹn jẹ̀mọ́ ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ nínú eléyìí èèyàn ó máa níyì bí èèyàn bá ń ṣe tọ́lọ̀ èèyàn ó máa tóbi lọ́wọ́ ọ̀tá èèyàn ó di irin níwájú ọ̀tá bó bá ń ṣe tọ́lọ́ ṣùgbọ́n pàtó bá ti kọ̀yìn sọ́lọ́n ó yẹpẹrẹ ju tí yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run Banu Israel ọlọ́run pọ́n wọlé púpọ̀ ó gbá wọn ànábì ọlọ́run tó pọ̀ dìde nínú wọn ó kẹ́ wọn ó ṣẹlẹ̀ wọn nílẹ̀ ọlọ́rà ṣùgbọ́n gbà tí wọn ò mọ̀ọ́rẹ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ ní iyì láàrin wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n wọ́n fi ìyà jẹ wọ́n ìgbà tí ìbínú ọlọ́run bọ́ wá dé ẹni tí ò mọ ọlọ́run rárá lọ́lọ́run wá gbélé wọn lérí ó bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n níyà wọ́n wá jẹ wọ́n ní àdébí wípé mọ́sálásí gan mọ́tòlá akúsọ́ wọ́n tún dáwó wọ́n ba bẹ̀jẹ́ gbogbo òpin tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kó débẹ̀ yẹn wọ́n kó síbẹ̀ jẹ̀mọ́ ẹ̀dí ká mẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ̀ gbogbo ibi tó bá jẹ́ yìí àpọ́nlé tọ́lọ́wọ́n bá ń pọ́n wá lé ń bẹ̀ ìntàfi níyì ni pé tọ́lọ́wọ́n bá ń ṣe ni o bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́wọ́n ọba mọ́ ẹ̀ yẹpẹrẹ ju ti ń yẹpẹrẹ lọ nínú títí máa jẹ́ kéèyàn yẹpẹ níwájú ọlọ́run òun náà ni kúfúrú níìmà ìdẹ̀ra tọ́lọ́run bó bá ṣe fún ni níjọ́ téèyàn ò bá ti ná ní ìdẹ̀ra yẹn mọ́ tó ń fi àìmoore tó fi ń rọ́pò oore tọ́lọ́run bó bá ṣe fún ọ ọlọ́run gbàdẹ̀ra yẹn àwọn àfáà ní kúfúrú níìmà sábàbùn lìzàwàlìhà gbogbo àtọ́mọ ènìyàn bá ti ń sa ìmoore oore tọ́lọ́run bó bá ṣe fún oore yẹn ò ní pẹ́ kù lọ́wọ́ ẹ̀ bọ́lọ́wọ̀n bá sì gbọ́ orin kúrò lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó yọ àlùbáríkà kúrò bí orin ẹ kàn máa rí orin pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n pápá orin yẹn gan ọlọ́run ti gbé kúrò lọ́dọ̀ rẹ̀ èyí lọ́lọ́run bá fi bá àwọn ọmọ Ísírẹ́lì lò lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n kọ́ balẹ̀ jẹ́ ọlọ́run bá fi yẹn bá wọn lò bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n ní ìbalẹ̀ jẹ́ àkọ́kọ́ yìí jẹ́lẹ̀ ìtọ́lọ̀ ń sọ mí nígbà táwọn ọmọ ẹsẹ̀ náà kò balẹ̀ jẹ́ wọ́n ní kí ni wọ́n ṣe tó tóbi lẹ́sẹ̀ ńgbà náà lákọ̀ọ́kọ́ àwọn àfáà kan ní kí ìlà kọtùlù zakariya wọ́n ní lásìkò àkọ́kọ́ yẹn wọ́n pa anabi zakariya anabi ọlọ wọ́n pa á ọlọ́run wá gbé jáálúta jáálút owó ẹjẹ ni ọlọ́run jáálút ló wá dìde ló wá dì pẹ̀lú wọn ló ṣe wọn ṣakaṣaka nígbà náà àmọ́ àwọn àfáà ìtàn yìí nínú àwọn Israeliyat ni ìwé àwọn ahàlùkìtà àfọ́n aṣíkṣán ibùnú tèmíyà alẹ́ rahmatullah bákan náà àfọ́n ibùnú jẹ́rù tọ́bárí wọ́n tọ́ka sí ilé tí mo fẹ́ sọ ní tafsiri wọn wọ́n ní kì í ṣe zakariya ni wọ́n pa wọ́n nítorí wípé anabi zakariya mata walam yuqtal natural death ó anabi zakariya ó kú ni kì í pé wọ́n pa ibi ọ̀kan náà àwọn ọmọ israẹli tó dá anabi ọlọ́run ó ní wọ́n pa lákòókò yẹn wípé ẹni tọ́lọ̀ ń wá gbé dìde tó dì pẹ̀lú wọn tó jẹ wọ́n níyà nígbà náà wọ́n lòun náà lẹ́ni tán pè ní bukhtu nasa àbí ká pè ní bukhtu nasa arákùnrin yìí ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n ìtawà fẹ́ mú yọ ló ń bẹ̀ ó ní wípé ẹni yìí ọba Babylon wọ́n ń pè ní bukhtu nasar àbí bukhtun nasar ó padà establish empire tí wọ́n ń pè ní almamlakatul babiliya Babylon empire nígbà náà ìtàn rẹ̀ ó pọ̀ ẹnìkan tí ò jẹ́ nǹkan kan ní tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà bá dáadáa gbára òun náà dìbò ń gbà yìí ẹni yìí ló padà wá gbé ogun wá bá wọn Israel ó pa wọ́n nípakúpa ó jẹ wọ́n níyà ó ba gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ń bẹ̀ ó bàjẹ́ wọ́n ní ìyẹn lọ́wọ́ bá ń tọ́ka sí láàyè tọ́lọ́wọ́n bá sọ wípé bá asna alaykum ibadan lana uli ba'sin shadid bẹ́ẹ̀. wàjásó kìlá aládìyà ọlọ́run ọba ni wọ́n wá ń bẹ̀rẹ̀ sí wọ inú ìlú wọn mo fẹ́ nìkan látàdúgbò sádúgbò láti ilé kan sílé kan wọn pa gbogbo ẹni tó ń bẹ ń bẹ wọ́n pa gbogbo wọn àwọn nǹkan ọ̀sìn wọn wọ́n pa wọ́n tún wólé wọn ọlọ́run ọba nígbà tí buktu nasari tó gbógun wọ ardusham bó ti ṣe fún wọn nìyẹn. ọlọ́run ọba ní bí mo ṣe ṣàdéhùn pé yóò ṣẹlẹ̀ yẹn ló ṣe ṣẹlẹ̀ ni mo fi ṣàlàyé fún wa wípé iyì tá a ní ẹ̀yẹn ti nìkan kíyèsí obìnrin mùsùlùmí tó bá múra dáadáa bó ṣe yẹ kó múra kódà kíwọ gan kó o jẹ́ ẹ̀hàn náà ó fún ní respect abirọ ni ó fún lápàlẹ̀ àkàlájà torí pé Ọlọ́run bá fi yìnyẹn sí lára àpọ́nlé yẹn wà ń bẹ̀ torí pé Ọlọ́run ní sọ́nù al-Qur'an Ọlọ́run bá ní obìnrin mùmí ní. ẹwọ wọ jẹlbáàbà yín ẹ yín kó balẹ gẹgẹ kó balẹ dá kó gbogbo wa ara yín dálíkà àdínà àyọ̀ ọrọ fúnà fálà yóò yín ọlọ́wọ́ bá ní dálíkà àdínà àyọ̀ ọ̀rọ̀ fúnà àwọn èèyàn ó dá yín ni bẹ́ẹ̀ bá ṣe ń múra ẹlòmí lè máa fi ń ṣe ẹ̀yẹ o ṣùgbọ́n náà mọ̀ pọ̀ ọjọ́ mọ̀lú àbíjọ ń lọ ẹni tí ń rìn o tí ń fẹ́ ẹni tó bu ara ní fi ń ṣe ẹ̀yẹ ẹ mọ̀ pé àtòjìdẹ́ nìyẹn ta ló yẹ ká fi ṣe ẹ̀yẹ tí ò bá yé dá padà sínú ọpọlọ àkàtàrà èyí ṣe tá a fi sínú ewé àṣefọlọ ọwọ́ lọ gba àkàrà ẹ̀kọ́ wọ́n ṣe pọ́n léwé àṣemọ́ afẹ́rẹ̀ kọ̀ọ̀kan gbó kan fi lé alọ́wọ́ gbogbo nǹkan tó bá ti ní value wọ́n máa ń kọ̀bà ẹni so èyíkéyìí tó bá ní value nínú obìnrin ni wọ́n máa ń lo hijab obìnrin tí ò bá ti lo hijab ó wà valueless ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́run wá pa àwọn obìnrin lé bẹ́ẹ̀ pẹ̀lú ìmúra yẹn ọlọ́run fi yìí sí wọn la ṣùgbọ́n ẹ jẹ́ kóbìnrin mùsùlùmí pẹ̀lú jẹlibábà pẹ̀lú nìkọ́ọ̀bù yẹn ẹ pé kó ṣe sìná ká gbámú nínú ṣẹ̀ríà wọ́n fún ní ọrẹ nínú jẹ̀lú náà ọlọ́run wá bá fẹ́ fún lọ́rẹ́ ẹ má lọ nà ní kọ̀rọ̀ ẹ lójú gbogbo èèyàn ẹlẹ́yà ẹ fún ní ọrẹ ọgọ́rùn ọdẹ ẹpẹrẹ àti ọdẹ ẹpẹrẹ àṣegbà tó ń ṣe tọ ọlọ́run yẹn wà lára ẹ kódà tó bá ṣèṣì fẹ́ kọ́ ah, ẹ má ẹ má ẹ dà ò ní fẹ́ fẹ̀gbẹ́ kan ni yóò ọlọ́run bá ní wà látàkùnkùn bí i máa ràfàtún fi dí ní ọlọ́run ẹ mọ́sànú ẹ̀ wà lè yá ṣàdù àdàbà umatọ́ ìfàtún nínú ẹlmọ̀mìnì ọlọ́run tẹ bá fẹ́ jẹ wọ́n ní yàgán ẹ má nà ní kọ̀rọ̀ o ẹ má nà ní kọ̀rọ̀ ní gbangba a sì nínú àdìsí wípé tóbìnrin bá ṣe sìnà obìnrin ní kọ́ nà rárá o ọkùnrin náà yóò sì ní ọ̀rẹ́ àpọ́nlé dà tí èèyàn bá ń ṣe tọ́ ọlọ́run yẹn lèèyàn níyì iyì tó ń bẹ lára wa náà níbẹ̀rù ọlọ́yẹn tíbẹ̀rù ọlọ́wọ́ bá ti kúrò ń bẹ̀ àjámọ̀ nkankan ìdíyẹ tó jẹ́ pọ́ ọmọ bàánú Israel àwọn ọmọ Israel wọ́n mọ̀ níyì púpọ̀ nígbà tí wọ́n dúró ti tọ́ lọ ìgbà tí wọ́n gbọ́rọ̀ sáwọn ànábì Ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ní kété tí wọ́n kọ̀ tọ́ lọ tí wọ́n gbọ́rọ̀ sáwọn ànábì Ọlọ́run lẹ́nu tí wọ́n ń pa àwọn ànábì Ọlọ́run Ọlọ́run yẹ̀yẹ́ wọn débi wípé bukhtunasar. màá ná ẹ̀yìn bùkún ìbára بأس شديد نعم فجاسوا خلال الديار وكان وعدا مفعولا تفسير سبا وفيلو لعلهم يحذرون ọlọ́run bá ní òun á jẹ àwọn èèyàn míì níyà kọbàlì ìgbà tí ìyà jẹ ọmọ Israel wọ́n kọgbọ́n ọlọ́run ọba wa ní súnmọ́ lẹ́yìn ìgbà yẹn súnmọ́ yẹn ó wá kú pẹ́ fá rọ̀dádì náà lákòmọ́lé márùn ọlọ́run ọba ní àwa tún dá agbára padà sí yín lọ́wọ́ a tún dá gbogbo nǹkan tá a ṣe fún yín tẹ́lẹ̀ a dá padà fún yín torí pé alikara òun náà ni àròjù làwọn lábàá fi máa ń pò wípé nafsu ìsọ́m. سودت عصامه علمته الكر والإقدام وصيرته بطلا هماما kéèyàn ó padà sẹ́yìn ó ní alkar kéèyàn tó ti gbà tẹ́lẹ̀ ká dá padà alkarrọ̀ nìyẹn ọlọ́run ọba ní thumma radadna lakumul karrata alayhim ọlọ́run ní àtúwá dá bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ìyà ti jẹ wọ́n tí wọ́n ti tọrọ àforí tí wọ́n ti kọ́gbọ́n àwa dá wọn padà sí bí wọ́n ṣe rí tẹ́lẹ̀. ọlọ́run ọba ní àwa tún kún wọn lọ́wọ́ àwọn ọmọ Israel bí àmúwálé wọ́n tún wá tún di ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá lẹ́yìn ìgbà tí wọ́n ti jìyà àwọn tó tún ṣẹ́kù nínú wọn a tún wá dé wọn ó tún máa bímọ lé máa. a tún wá ṣe wọn láwọn tó pọ̀ nàfíràn adadan a tún wá dé kan tún pọ̀ ló ń kà àságbára ń bẹ níbi population tí wọ́n bá ní nation orílẹ̀-èdè nínú àwọn nǹkan tá a fi máa ń mọ̀ orílẹ̀-èdè lélẹ̀ àkọ́kọ́ náà orílẹ̀-èdè tápè lórílẹ̀-èdè wọ́n gbúdọ̀ ní gínà ń pè alùkúwà agbára sovereignty ó gbúdọ̀ wà wọ́n ní ẹ ká tó lè sọ pé nation ni bákan náà wọ́n tún gbúdọ̀ ní hudud wọ́n ní ẹni tí wọ́n lè pè ní gínà ń pè territory ẹ̀sùn wọ́n ní territory pé territory wọn lélẹ́yìí bákan náà population ara ẹni ṣùgbọ́n tí wọ́n bá ti fẹ́ lò lọ́nà míì wọn ò ní recognize population wọ́n padà sọ fún yín pé population is a poverty ṣùgbọ́n tí wọ́n bá tún fẹ́ lò lọ́nà míì wọ́n tún ní strength ni irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ strength ni population kéèyàn ó pọ̀ agbára ni ọlọ́run ọba jẹ́ ká mọ̀ láàyè yìí wípé àwọn ọmọ Israel ìgbà tọ́lọ́run fẹ́ dá agbára wọn padà fún wa ọlọ́run ọba wa gbé ó fún wọn ní economic power ọlọ́run ọba ni wa amdadna lẹ́yọ̀ kọ̀ọ̀kan wa amdadna kóhùn bí amwal ọlọ́run strengthen wọn pẹ̀lú economic power ọlọ́run ní àwa fún wọn lágbára padà pẹ̀lú dúkìá resources a fún wọn wà bá ní ajé kí wọ́n tún wá bímọ lé mọ́. ọlọ́wọ́n bá ní a wá ṣe wọ́n lẹ́ni tí òǹkà wọn tún pọ̀ ju tàwọn míì lọ akitha tefdi ilmufadala wọ́n pọ̀ ju àwọn èèyàn tó kù lọ àwọn èèyàn tó kù bá tún wá bẹ̀rù wọn látara population wọn ọlọ́ní báyìí la ṣe tún dá àánú wa oore wa lẹ́yìn bàtà ti jẹ wọ́n níyà èyí ò níta kọ́kọ́ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ Israel wọn ò kọ́gbọ́n níbi ìta kọ́kọ́ wọ́n tún balẹ̀ jẹ́ lẹ́lẹ́ẹ̀kejì ọlọ́run ọba wa sọ wípé in ahasantum ahasantum li anfusikum in ahasantum ahasantum li anfusikum ọlọ́run ọba ní tẹ́ bá ṣe dáadáa pẹ̀lú títẹ̀ láṣẹ Ọlọ́run bí tọ́ àti wal iman bẹ́ẹ̀ bá ṣe dáadáa bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ sọ́lọ ńlẹ́nu bẹ́ẹ̀ tẹ̀ láṣẹ Ọlọ́run àhásánlọ́n orí ara yín náà lẹ́ẹ̀ṣe ẹ̀yin lẹ́gbàdùn ẹ̀ nílùú yín bẹ́ẹ̀ bá tẹ̀lé ṣẹ̀ríà tẹ́ fi darí ìlú yín ẹ̀yin náà lẹ́gbàdùn bẹ́ẹ̀ bá tẹ̀lé òfin Ọlọ́run bẹ́ẹ̀ bá ń sin lọ bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ̀yin náà lẹ́gbàdùn. in ahsantum ahsantum li anfusikum. bẹ́ẹ̀ bá fi ẹ̀kọ́ tọ́lọ́hún tẹ́ ẹ fi ma àwọn ọmọ yín ẹ̀yin lẹ́jàǹfààní ẹ̀ lọ́jọ́ alẹ́ ọlọ́wọ́n bá ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ṣe ń tọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ ṣe pátá. ahsantum li anfusikum. orí ara yín náà lẹ ṣe fún ẹ̀yin lẹ́jàǹfààní ẹ̀. òun náà bá ọlọ́run ní tẹ́ ẹ bá sì kọ̀ tó bá ṣe pa ìdálẹ̀ yàn láàyò ìdàkejì tọ́lọ̀wọ́n bá fẹ́ lẹ́lẹ́mọ̀ ṣe ẹlẹ́ẹ̀ní lo òfin ọlọ ẹni zìnà ló bá yín lẹ́jẹ̀ mu ẹni ilé ọtí lẹ́ẹ̀mọ̀ dá sílẹ̀ ẹni gbó lẹ́ẹ̀mọ̀ pè lẹ́ja ẹlẹ́ẹ̀ní ṣiṣẹ́ mọ́ ẹni yahoo yahoo lẹ́ẹ̀mọ̀ ṣe láwọn ọmọ àlè lẹ́ẹ̀mọ̀ pa sílẹ̀ lọ bí ẹran ọlọ́run ní gbogbo ìgbàtẹ́ bá ti yan àìdá ìtakótọ́ lọ́n láàyò ìyá rẹ̀ náà fàlàhà orí yín náà lẹ́fi gbé ọlọ́run ní gbogbo ìgbàtẹ́ bá ti kọ tọ́lọ́n tẹ́lẹ̀ ní ṣe tọ́lọ́n ìyá rẹ̀ yín náà lẹ́jẹ afáwa Al-Imam Shinqiti wọ́n ní fàlàhà làhámbẹ̀ yẹn bí máa nà fa àlẹ́ yìí ha wọ́n ní kí ni táwọn fi sọ bẹ́ẹ̀ wọ́n tó kó ta bá wọnú alukur'an àyà mi ń bẹ tó lọ́wọ́ sọ pé mẹ́ni amílà sọ́ọ́lì àǹfààlì nafsi olóli. ṣùgbọ́n gbà fẹ́ sọ àìdá ọni wa mẹ́ni àṣà àlẹ́ dáadáa láàmú ni ti dáadáa àìdá àlá ni. man amila sọ́ọ̀lì afali nafsi wà wa asáà fa a ìyẹn túmọ̀ a ihe gbogbo ẹni ogbe bá ṣàìdá oríire náà ló fi rú ọmọnìyàn ó mọ̀ ṣàìdá nígbà míì ó mọ̀ rò pẹ́lú míì ló ń ṣe é sí láìsí mọ̀ wípé ààrẹ náà a ti ara wa wọ́n ní kó ṣe ọ̀nà ọba kówó jẹ kò sọ̀nà àbí kó ṣe ó ṣe tí ò dá síbẹ̀ ó wá lọ́mọ kan ṣoṣo ọmọ yẹn ó lọ ìlú èkó ó kẹ́kọ̀ọ́ ó gba ìgbà tí wọ́n ń bọ̀ wálé ọkọ̀ tó wọ̀ níbi kòtò ọ̀nà tí bàbá rẹ̀ tí wọ́n ní ó tí ò dá ibẹ̀ ló ti ní ومن أساء bó o bá ṣe dáadáa ara rẹ ló ṣe fún bó o bá sì ṣàìdá náà ìwọ náà ló jìyà ó lè pẹ́ ó ti lè yá fa àlẹyà ìwọ náà ló jìyà ìdá tó ṣe. wa in asa'atun falaha fa àlẹyà. wa in asa'atun falaha ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá sì kọ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ ní ṣe dáadáa tẹ́ bá ní bàjẹ́ lẹ́ máa ṣe lórílẹ̀ ẹ̀yin náà lẹ́ bàjẹ́ tẹ́ ṣe. bàyìlá ọlọ́run ní àwọn ọmọ Israel ìgbà lọ́tọ́lọ́ tún yígbà padà fún wọn tí wọ́n tún ń gbádùn wọ́n tún gbàgbé ọlọ́run wọ́n tún padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ wọ́n tún balẹ̀ jẹ́ lẹ́lẹ́ẹ̀kejì ọlọ́nígbà tán tún balẹ̀ jẹ́ lẹ́lẹ́ẹ̀kejì fàyídájá wádùn aláàkírọ̀ ń bí i àfàníyà ọlọ́nígbà tí wọ́n wá tún balẹ̀ jẹ́ lẹ́lẹ́ẹ̀kejì àwọn ọlọ́run ọba náà a tún dé sí wọn lè yàsó ojú akún lè yàsó ojú akún kìráàtì alkìsáì òun sọ pé lìnà sú àwùjú akùn àfọwà alìmọ́mù ṣìnkìtì wọ́n ní ta báwo áyà yìí ọlọ́wọ́n bá ṣe hazifu nǹkan kan bẹ̀ kí ni nǹkan náà wọ́n ní láàmù yìí fàìdájá àkírọ̀ lìyàsú ojú akùn ay wa idha jaa wa'dul akhirah ba'athna alaykum ibadan lana liyasu'u wujuhakum wọ́n ní táwọn ṣe tẹ̀kìdìrì ẹ̀ ní wípé ọ̀rọ̀ tí ń bọ̀ tẹ́lẹ̀ o ni wọ́n fi mú yẹn jáde ń bẹ̀ wọ́n lọ́lọ́wọ́n bá nígbà tí wọ́n bá tún ṣe ìṣe wọn bíbalẹ̀ jẹ́lẹ́lẹ̀ kejì á tún gbé àwọn ẹ̀dá míì dìde. ìyẹ̀sọ́ ojú wa mú a tún gbé ẹ̀dá wa mí dìde lè ẹ̀ṣọ́ àwọn ẹ̀dá tá a bá tún gbé dìde yìí wọ́n bà wọ́n lójú jẹ́ tí wọ́n bá ní wọ́n bà yàn lójú jẹ́ ìtumọ̀ ẹ̀ ni wípé kìnnáyàtàn anilkahari walbaṣu àdàpè ọ̀rọ̀ pé wọ́n jẹ̀yàn níyà wọ́n sọ̀yàn dẹ́ni yẹ̀yẹ́ ó dẹ́lẹ́mọ̀ ah, bàbá màá bẹ̀ jẹ́ yàtọ̀ tẹ́gbẹ́ ọmọ náà bàbá ẹ pọ́nra yín lé bàbá ẹ̀ ń jẹ́ bíbà tó lóun ọ̀pọ̀ àti ẹbí pé yóò fi oúnjẹ bà ọ́ jẹ́ o tó bá lóun ọ̀pọ̀ ọ̀jẹ́ ìwọ gan ò ní fẹ́ràn ara rẹ mọ́ so ìlú yẹn lẹ́gbẹ́ tí Yorùbá bá ń sọ̀rọ̀ náà nínú èdè àwọn àgbékalẹ̀ kan ń bẹ tó yẹ pé ìwọ tó o bá ti mọ̀ tún mọ̀ àgbékalẹ̀ ń wọ́n mọ̀ wípé ọkọ̀ já a tó yẹ bá lóun ọ̀pọ̀ ọ̀jẹ́ yàtsá fún ọlọ́wọ́ bá ní nígbà tí wọ́n bá tún ṣe ń ta nìkan mọ̀ ṣe yìí. ẹni tó bá sọ pé wọ́n bà ọ́ jẹ́ gan ó tún pọ́n ọ lé àmọ́ bẹ́ẹ̀ bá ní òun bọ ojú ẹ̀ jẹ́ àwọn àfáà wọ́n ní ọlọ́run mọ̀ ọmọ fẹ́ jẹ́ ká gbàgbọ́ yé irú ìyà tóun fi jẹ wọ́n lẹ́lẹ́kejì náà òun tún gbé àwọn èèyàn kan dìde àwọn yẹn tún lọ dá wọn lógun wọ́n tún ṣe wọ́n bí ìtàkọ́kọ́ kódà tẹ́lẹ̀ kejì yìí ó tún lágbára ju ìtàkọ́kọ́ lọ ọlọ́ní àwọn tá a gbé dìde kò sí ní tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú wọn ju kán bà wọ́n lójú jẹ́ lọ wọ́n jẹ wọ́n níyà wọ́n yẹ̀yẹ́ wọn wọ́n fàbùkù kàn wọ́n wọ́n jẹ pẹrẹ wọn torí pé ojú tẹ́rí yẹn òun náà làyè àpọ́nlé wa àyè àpọ́nlé yẹn ń lójú ẹ̀ tẹ́nìkan bá ń rojọ́ tó fẹ́ rojọ́ mọ́ ọ kán fi mọ̀ pọ̀ ìyẹn dé nìkan alẹ́ ọgbà mi lójú àá ọgbà lójú kọ́ sọ pé wàláì ọgbà mi lẹ́sẹ̀ àwọn èèyàn ní kàkú lẹ́sẹ̀ ṣùgbọ́n ọgbà mi lójú ọgbà lójú mọ̀kàn fọwọ́ tọ̀ lẹ́ẹ̀kẹ́rin ọ̀sà gbà lójú ṣùgbọ́n kéèyàn ni mo gbà lẹ́sẹ̀ láti pé èèyàn ní kò ní mú nǹkan tó wúwo ló jẹ́ pé ẹjọ́ parọ́ mọ̀ ẹ̀fọ́ ọgbà mi lójú mi ò gbà yín lójú ó gbà mí lójú ọfẹ́ rojọ́ mọ̀ nù ọfẹ́ rojọ́ mọ̀ nù táwọn èèyàn bá dẹ̀ fẹ́ yẹpẹrẹ èèyàn tá bá fẹ́ yẹpẹrẹ rẹ dáadáa etí ẹ̀ ni wọ́n gbà ẹ mọ̀rẹ́ tálákà alájídé gbà mí tóun àti lówó bá ń lajẹ́ ọkàn fún mi yóò gbòó ọgbọ́n olówó lójú lórí èjì ní ojú wa àyè àpọ́nlé wa ni lẹ́ẹ̀fì pé lọ́dọ̀ Yorùbá tí Yorùbá bá fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ tán wọ́n fọwọ́ lọ ní mú báyìí èmi ẹ̀ kí ló ṣe ọwọ́ tó fi lọ nímú yẹn sódùn yẹn ni kò dùn ọ́ ṣùgbọ́n ọ̀gá nínú àbùkù oníkan fọwọ́ rẹ̀ yẹn mú báyìí pé ìwọ àbíkan fọwọ́ tọ́ lẹ́nu kódà gbígbà yẹn lè mọ́ pọ̀ ṣùgbọ́n kí ló ń ṣe ọ́ èmi lọ gbá lẹ́nu ojú wa yẹn àyè àpọ́nlé wa ni ìdí nìyẹn tí Islam yọ pé yín obìnrin ẹ máa bójú yín mahalul fitina bẹ́ẹ̀yàn kan bá kú sílẹ̀ tán bá ń wá àyàn tán bá ti géèrè rẹ̀ ẹ̀ lè dá màmá ẹ̀ lè dá màmá ṣùgbọ́n tójú ń bá sì wà ń bẹ̀ lẹ́fì ẹ ṣí padà jáwò lámọ́nìrè ojú yẹn náà ìdí nìyẹn tó fi jẹ́ pé ìgbà míì nínú èdè tá a bá fẹ́ dárúkọ gbogbo ara á lo ojú nìkan ní Yorùbá ó fi sọ pé lámọrin gbajúmọ̀ ni ẹni tí gba ojú tó dámà níjẹ́ gbajúmọ̀ gbajúmọ̀ ni ẹni tí ìgbà ojú Yorùbá òpin òǹkà lọ́dọ̀ Yorùbá ìgbà ni 200 wọ́n ni ìgbà gbajúmọ̀ ni ẹni tí ìgbà ojú tó dámọ̀ kò lẹ́ni ẹ̀ ojú símbọ̀ ni fún respect nínú gbogbo èdè ní Yorùbá nìkan tí àbùkù bá fẹ́ kàn ọ́ kí Yorùbá Yorùbá ni ojú tì í àsọ́jú nìkan ló tì Yorùbá ojú ó tì lẹ́ẹ̀fì nínú gbogbo èdè pátá ojú àyè àpọ́nlé ni tí wọ́n bá sì fẹ́ fàbùkù kàn ojú yẹn náà ni wọ́n tàjẹ́ tì ẹ mọ̀ wà àwọn tó máa ń ja bọ́ọ̀sì ẹni tó ti tó ti yẹ hàn náà níbi ìṣẹ́ tẹ́ẹ̀ bá jọ ń da ojú rẹ̀ ní ọ̀tà jẹ́tì imú rẹ̀ ń ìkèlò tó bá ti gba ẹ̀jọ́ dáadé ń bẹ ìdáparí náà àbí tó bá gbá ọ nìkan lójú tó ọ̀kárí náà mọ́ tó ń sọpọ́ dàbọ̀ ọlọ́run ọba fi àpò ìdí nìyẹn tá anabi sallallahu alaihi wa sallam anabi ní kò sí ní téèyàn lè ṣe fún wa fàlẹ́ àtẹ́dẹ́rẹ́ bẹ̀rẹ̀ wọ́ọ̀kì ẹ má gbá yẹn lójú o ìyàwó rẹ̀ àwọ̀sẹ̀ láàrin wa àti ìyàwó kọ́dà ó bú bàbá rẹ̀ ó bú yẹ ọ̀wá ni ó mọ̀ jẹ ìyá wọn ò bí yẹ ẹ̀dá ṣe àgbóbìnrin lè sọ bẹ́ẹ̀ àbí ò lè sọ ni yóò sọ dáadáa yóò ní ìyá láìyá ẹ̀ tán bá bí ọ̀dà gbà yóò tún gbé e sí ọ ọ àwọn òbí ó ń gbà kiri yìí ah. ṣùgbọ́n àdìsí yẹn yóò kàn ọ́ lọ́wọ́ kó ànábì ni wàlá tẹ́tẹ́rẹ́ bẹ̀rẹ̀ wọ́n kì í ṣe obìnrin nìkan o ọmọ sẹ̀ wà ní ọ̀yá wù kẹ́ẹ́. àìrọ́ torí pé àyọ̀wọ̀ lójú in tó so mọ́ ojú pọ̀ nínú ẹ̀yà ara wa ibẹ̀ lójú wà ibẹ̀ nímú wà ibẹ̀ lẹ́nu wà ibẹ̀ lọpọlọ wà ìgbà wá fẹ́ yẹpẹrẹ àwọn Israel ẹ̀dá ta gbé dìde pé kó jẹ wọ́n níyà. ilé ẹ̀sùn

a ní kán bà yín lójú jẹ́ kán jẹ yín níyà kán sọ yín dẹni yẹpẹrẹ mọ́sálásí tọ́lọ̀wọ́ bá ń sọ ń bí ó náà ni mọ́sídùlà kò sọ tó ṣe wípé àyà pọ́nlé tó bá ipé tẹ́ bá tún ṣe lọ́wọ́ bá tán ìbẹ̀lẹ̀ ń lọ ẹ tún mọ fíìlì wípé iyì yín nìyẹn àpọ́nlé yín nìyẹn ní Saudi lẹ́ni iyì gbogbo ohun èèyàn bẹ́ẹ̀ ó náà ní kábà ẹ má jẹ́ nǹkan kan ṣe kábà o ẹ má sì wọ́nà wọ́nà rí kábà o bí Saudi ṣe rí hun àwọn èèyàn máa ń mu sìgá ẹni tí bá máa ń mu sìgá ńlé tó fi sìgá lẹ̀ tó bá lọ Saudi àbọ̀ lọ Egypt tó bá padà dé Ọlọ́run nìkan lórí kọ́mọ́ tó padà síbi ìdáhùn torí pé ẹ̀mí òrò páwà yìí mu sìgá táwọn lárúbáwá wọ́n mu pẹ́tẹ́ nínú sìgá ṣùgbọ́n má ṣe mú sìgá yẹn tó wọn ò gbúdọ̀ mú sìgá wọnú haram kàábà ẹ̀rẹ́ lómi ẹ̀rọ pé wọ́n lé ní yọ sàṣàrí jáde yọ lọ síta yọ lọ bá sìgá wọn níbẹ̀ torí pé ààyè ọ̀wọ̀ ni bẹ́ẹ̀ náà ni alimọ́sídù làákúsọ́ láti ìṣẹ̀ǹbáyé ààyè ọ̀wọ̀ ni ọlọ́run wá fẹ́ fi dá wọn lójú wípé ànímọ́ ní màá yẹpẹrẹ yín mọ́sílẹ̀ akúsọ èmi ni mo nílò tọ́ ṣùgbọ́n màá dówó bàjẹ́ mọ́ ẹ lórí ọlọ́run ní táwọn ọ̀tá yìí bá wọlé àwọn tí mo ní ká jẹ yín níyà kódà máa gbà wọ́n láàyè láti wọ mọ́sálásí wọ́n wọ mọ́sálásí àbọ̀wọ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ yín níyà lákọ̀ọ́kọ́ ọjọ́ nígbà táwọn náà wá wọ́n pa yín wọ́n mú yín lẹ́rú wọ́n jẹ yín níyà wọ́n tún ba mọ́tòrì àkùsọ wọ́n bà wọ́n kó gbogbo òkú ẹran òkú ẹran tó ti jẹ àwọn kò síbẹ̀ bí wọ́n ṣe ṣe lákọ̀ọ́kọ́ yẹn tán bá tún dé náà táwọn míì bá dé lẹ́ẹ̀kejì á tún ní kí wọ́n ṣe bẹ́ẹ̀. wàlẹ̀ yóò tẹ́bí òun máa àlàó gbogbo ń tó jẹ́ nǹkan yìí gbogbo ń tó ga gbogbo ń tó jẹ́ nǹkan àpọ́nlé gbogbo àyè tó dáyè ìṣúra fún yín á ní kí wọ́n destroy gbogbo ẹ̀ wàlìyù tẹ́ bìrú wàlìyù tẹ́ bìrú ẹ̀ wàlìyù dẹ́ mìrù àwọn ọlọ́run ọba á wàá sọ pé kí wọ́n kó parun kí wọ́n pa gbogbo ẹ̀rùn tán yányán kó ṣe pé wà tí wọ́n bá jáde tán kò ní sí nǹkan kan tó nítumọ̀ nínú olóyún ọlọ́run ni látara wípé ẹ̀yin náà ń pa àwọn ànábì ọlọ́run ẹ̀yin náà ń balẹ̀ jẹ́ ìtọ́lọ̀wọ́n bá fi pọn yín lé ẹ̀ẹ̀ná ní ẹ̀ ọlọ́run ní àní káwọn ọ̀tá ò wọlé kí wọ́n jẹ yín níyà náà. àṣà gbogbo máa ń yọ ààrùn. ọlọ́run ọba ní tẹ bá wá ṣẹ́rí padà tẹ́ ẹ̀ bá ya takotọ́ ọlọ́run ọba mọ́ tẹ́ ẹ bá pa àwọn ànábì ọlọ́wọ́n ọba mọ́ tẹ́ ẹ bá ṣàbòsí sáwọn èèyàn nílẹ̀ ṣáàmù mọ́ ẹ̀yin ọmọ Israel tẹ́ ẹ bá fi ọwọ́ ọlá gbáwọn ọmọ làkejì lójúmọ́ tí ẹ bá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ́nà àìtọ́ ọmọ ọlọ́wọ́n ọba ní tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba náà kò ní yé mọ kẹ́yìn àṣà rọ̀bùkún àyàrá hàmẹ́kùn. àṣà rọ̀bùkún àyàrá hàmẹ́kùn ọlọ́run ọba ò ní yóò ṣe kẹtì yín náà bẹ́ẹ̀ bá ti padà sídìí tọ́lọ́run àmọ́ bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀mí jáwọ́ ẹ̀yin ọmọ Israel níbi fi àbòsí gbalẹ̀ onílẹ̀ bí ṣe ń ṣẹlẹ̀ lónìí níbi pípa àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run bí ṣe ń ṣẹlẹ̀ lónìí ẹ wo ẹ̀mí táwọn Israel padà nù ẹ wo bọ́n ṣe ń fi agídí gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọlọ́run bá wá jẹ́ ká mọ̀ wípé méjì tọ́lọ́ ní ó ṣẹlẹ̀ yẹn tí ò bá kọ yín lọ́gbọ́n wà ń ó dí tó bẹ́ẹ̀ bá tún lẹ́ padà ṣíṣe sí ìtàtẹ̀yìnwá tẹ́ẹ̀mọ̀ pàwọn ànábí ọlọ́run tẹ́ẹ̀mọ̀ fagídí gbalẹ̀ philistine tẹ́ẹ̀mọ̀ fìyàjà àwọn èèyàn lọ́nà ìtọ́ òmìnira ọlọ́láwa náà kúrò láàyè wa àwọn bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá gbàgbọ́ yọ̀ ọ̀rọ̀ ọlọ́run bbc ó gbé jáde àwọn israel wọ́n pa àwọn palestine àgbẹ̀ni kan wọ́n ń sunlé wọ́n ń kan múra sí àdéhùn ọlọ́run níyẹ tí àwọn bá dé gbogbo ayé ló kà wọ́n torí pọ́lọ́ wọn bá ní wà ń ọdún tó ń rúdínà ọlọ́run ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀ ní gbọ́ in tí ìyà jẹ àwọn baba ńlá baba yín lé lérí lánàá tá a jẹ wọ́n níyà ẹ̀yin tẹ́ ń bẹ nísìnyí náà tẹ bá lẹ́ẹ̀ní gbọ́ tẹ bá ní erípa wọn yẹn náà lẹ́ẹ̀mọ tẹ̀lé ọdínà àwọn ọlọ́run náà á kúrò láàyè wa ìyà táwọn tàná jẹ èyí tó tún jìyàn lọ tún ń bọ̀ fẹ́yìn tẹ́ ń bẹ́ ń bẹ̀ lénìí náà. àjọ àjọ àjọ àjọ àjọ ọlọ́wọ́n bá ní wọ́n ja'alna jahannama lil kafirina hasira ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n ọba gbogbo àwọn tó bá kọtọ lọ́hun wà in udtum udina ay mata udtum ila al-fasad ila al-ifsad mata udtum ila al-ifsad afawa al-imam wọ́n ní ọlọ́run ní wà in udtum àìmọ̀tá udtum ilal ifsad gbogbo ìgbàtẹ́ bá ti ń ṣẹ́rí lọ síbi pé ẹ mọ̀ balẹ̀ jẹ́ udina ilal idalati alaykum fi dunya àwọn ọlọ́run ọba àníyé mọ̀ fìyà jẹyìn náà lórílẹ̀ ma amanu dakhiru lakum fil akhirah minal adabi wan nakal bákan náà bẹ́ẹ̀ bá jìyà tayé àwọn ọlọ́run ti ti pa ìyà míì léṣe kalẹ̀ fún yín tó bá jókòó jẹ́ kìyàmù lọ́lọ́run ọba fi sọ wípé wa ja'alna jahannama lil kafirin ọlọ́run ní sẹ́ ẹ̀rí náà jahannama a ti pa léṣe kalẹ̀ fún gbogbo àwọn aláìgbàgbọ́. yóò máa jẹ́ ẹni àtẹni fún wọn nínú jahannam hasir àwọn olùmọ̀ onímọ̀ tẹ̀síìrì wọ́n tún hasir yẹn wọ́n fún nítumọ̀ méjì àkọ́kọ́ hasir nínú èdè lárúbáwá ẹni ló ń jẹ́ bẹ́ abítẹ̀ téèyàn tẹ́ sílẹ̀ hasir ó tún lè túmọ̀ sí mahbas ibi tí wọ́n déèyàn mọ́ téèyàn ò lè jáde ibẹ̀ láti rí hisor kí wọ́n kalẹ̀ mọ́yàn kéèyàn má lè jáde hisor hasir ìyẹn túmọ̀ sí pé ìtumọ̀ méjèèjì yìí ó túmọ̀ hasir ẹni àbítẹ̀ ó sì túmọ̀ ibi tí wọ́n dé èèyàn mọ́ téèyàn ò lè jáde méjèèjì yìí náà ó dọ́gba ọlọ́run bá ní wá ja'alna jahannama lil ọba ní àwọn ọlọ́run àwa la ṣe iná jahannam a ṣe ní ààyè tá a ti tẹ́rọ̀ọ̀gì iná lẹ̀ ẹni iná á tẹ́ sílẹ̀ síbẹ̀ fáwọn kèfèrí ibẹ̀ ni wọ́n wà àbí ká túmọ̀ rẹ̀ wípé iná jahannama a ṣe láàyè tó ṣe wípé tí kèfèrí bá ti wọbẹ̀ kò lè jáde mọ́ làáfàá wa alhafiz wọn ni ayé mustaqarran wa mahsaran wàsíjìnà láàmà ìdàláhùn ànú wọ́n ní ọlọ́run ọba ti ṣe bẹ̀ ní ààyè kan tó ṣe pé bẹ̀ ni wọ́n pẹ̀tẹ́pẹ̀rẹ̀ sí gbogbo kèfèrí wọn ò ní ilé jáde ń bẹ̀ bí ẹ̀wọ̀n ni ó ṣe jẹ́ táàdé wọn ṣẹkẹ́ṣẹkẹ̀ táàdé wọn mọ́bẹ̀ ìtumọ̀ méjèèjì yìí ló ní tọ́ka sínú alukur'an ìgbà tó lọ́n ń sọ̀rọ̀ nípa àwọn kèfèrí ọlọ́run ní tí wọ́n bá ti jù wọ́n sínú náà ọlọ́run ọba yóò pọ́n tó wọ náà wọ́n mọ̀ ṣàròyé tọ́lọ́n bá ti ní ẹ lọ nu náà wọ́n mọ̀ sàrò wípé a ah, ọlọ́run ọlọ́run a ah, àwọn kábàámà ọlọ́run ní kòdó fagolú ọ̀gbàlgẹ́rì masalú ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه ثم في سلسلة ọlọ́wọ́ bá ní ìgbà tó bá ń sàròyé níwájú ọlọ́run tó ń kábàámà wọ́n ti fún níwẹ̀ ọmọ náà ọlọ́ni àbámọ̀ ò lè bá mọ́ àwọn aṣọ́gbé kò dó ọjọ́ ti lọ kò dó fagùlù ọlọ́wọ́n bọ́ sọ pé ẹgbù ẹgbàmú fagùlù ẹ̀dẹ́ ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀dẹ́ ثم الجحيم صلوا وادسنوا نجعين ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه ọlọ́ni àwa sọ wípé ìyàtọ̀ ń bẹ láàrin túbú àti ẹ̀wọ̀n méjèèjì a ma ń lupọ̀ ní èdè Yorùbá ó sì yàtọ̀ síra wọn a sọ pé wọ́n ti jù sẹ́wọ̀n mọ̀jáàsì mursal là ń lò yẹn ẹ̀wọ̀n kọ́ nínú ilé yẹn gbogbo ẹni tó bá ti wà nínú ilé yẹn ẹ̀wọ̀n ni wọ́n fi dè mọ́bẹ̀ chéènì ló ń jẹ́ wọ̀n chéènì yẹn ló ń wọ́n wàá sọ pé ẹ lọ jù sẹ́wọ̀n gẹ́gẹ́ báwa náà ṣe máa ń sọ nínú èdè lárúbáwá algaitu a rò pé gbẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe gbẹ ibi tá a ti ààyè yẹn ló jẹ́ gait ṣùgbọ́n àfẹ́ dákọ̀ gbẹ àfẹ́ dákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ní fihàn bá ní wọ́n ti fi sẹ́wọ̀n inú ilé yẹn kọ́ ló ń jẹ́ wọ̀n ẹ̀wọ̀n ni shame ọlọ́run bá wá ní fi sí láti nínú ẹ̀wọ̀n daríhùn wa sábẹ̀rún nàdìrọ́ wọn ó fi ẹ̀wọ̀n dé mọ́nu náà kò ní lè jáde ló fi jápá àwọn tí wọ́n túmọ̀ hasir sí mahbas àyè tí wọ́n máa dèèyàn mọ́ tí ò ní lè jáde ìtumọ̀ yẹn náà wọlé àtàwọn tó túmọ̀ hasir sí ẹni nínú náà àtàwọn tó túmọ̀ rẹ̀ wípé ààyè tí wọ́n bá ti wọbẹ̀ tí wọn ò ní lè jáde mọ́ gbogbo ẹ̀ náà ló pé sínú náà jahannam ọlọ́mọ ṣe wá lọ́mọ aná ọlọ́run fi rinlẹ̀ láàyè wípé àwọn kèfèrí ọlọ́run ò torí ẹnìkan dáná bí ìṣe tiwọn làáfà àfihàn pé wà náàrú màtíwálẹ̀ àlẹ́lẹ̀ kò fọ́rẹ́ kó lìyìn mọ́ tí bá kú àṣàbọ̀ àtún mọ̀síwàdà tó lè tibaku asab'atun muswadatul hufari jahannamu walazo na'am Yeah. àfáà ní anáàrù mọ̀tòwálẹ̀ alẹ́lẹ́kọ̀ fórí kó lè yìmọ̀ oníṣẹ́ rí náà yẹn ọlọ́run ò torí ẹni kankan dá ju àwọn kèfèrí lọ tíbà kú àsàbọ̀ àtún mọ́síwá àdàtọ̀ lùfárí الباب سبعة مسودة جهنم والعظى والحطم بينهما جهنم والعظى بينهما ثم السير كما الأعراب بالسماء أفاكاينا méjèèje bó ti pọ̀ yẹn bó ti lágbára tó yẹn torí àwọn kèfèrí ni o kèfèrí wá ń bẹ nínú ẹni tó pẹ̀rẹ̀ mùsùlùmí náà yóò mọ kírun ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kèfèrí ni yóò wá wọ náà báànù ọlọ́run bá wá lè bá ọlọ́run lè padà tún mú jáde nítorí pé pàpè mọ́ra pé mùsùlùmí lọ ṣùgbọ́n a kọ́kọ́ wọ náà a padà jáde ọlọ́run mọ́ fi dọ́wà wò direct entry ni ó já ní sálìjánà mọ́jà á tọ́ náà wò ká tó wọnú àlìjẹ́nà torí pé iná tẹ rí yẹn tí bá kú wa sábọ́ àtún mùsùlùmá àjà tó lé tí bá kú wa sábọ́ àtún mùsùlùmá àjà iná tẹ rí yẹn ìpele ìpele méje ló fi lọ sínú ilẹ̀ ó wá ṣóòkùn dùn tí ṣóòkùn lọ iná ò sí níta bọ́lá wọn ṣe ṣe inú wo ni ó lọ sínú wo bẹ́ẹ̀ ó jìn lọ sílẹ̀ ló fi dẹ́pọ̀ àwọn mùnàfíkì nínú wa àwọn ni wọ́n wà ní èyí tó kángun pátápátá tí bá kó àṣàbọ̀ àtún mùsùlùmí tó tí bá kó àṣàbọ̀ àtún mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ fárí. kalẹ̀ ọkọ̀ kan jahannamu wàlàkọ̀ ó ní náà jahannama ọ̀kan nìyẹn wàlàzọ́ iná làzọ́ ọ̀kan ló ń jẹ́ bẹ́ẹ̀ wàlẹ̀hútọ́mù iná hútọ́mà báyìí iná hùmọ̀ láàrin méjèèjì iná hútọ́mà ń bẹ́ ń bẹ́ẹ̀ ó máa ṣàìrọ̀ kàmà àhàwà alẹ̀ iná ṣàìrò ń bẹ iná sákọ̀rò ń bẹ àhàwà alẹ̀ iná sákọ̀rò yẹn ń tiẹ̀ gbogbo ẹni tí èkìrù àwọn ni wọ́n fi àyè yẹn ṣe ibùjókòó. ọlọ́run nígbà wo dá lè kí àwọn ọmọ ẹbí wọn lè fi máa sálákà kún fi sakọrù kọlu lamẹ́kùn mi rẹ́ mùsọ̀lì. وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين nítorí àsìkò alukur'an ó máa jára wọn ni èyí fẹ́ mú lò ń bẹ̀ ni pé ọlọ́wọ́n bá ní àwọn bànú Israel wọ́n ṣe kèfèrí sọ́lọ́hún ọlọ́run ò sì fìgbà kan pé wọ́n lólùgbàgbọ́ òdodo mọ́ di sin bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń pera wọn ní ṣáàbùlá ilmukhtar wọ́n láwọn ní àyànfẹ́ ọlọ́run tó dára jù lórílẹ̀ irọ́ ni kèfèrí ni wọ́n ẹ sì máa ń retí ìyà wọn torí pé ọlọ́run ọba tí wọ́n bá tún kìyà jà wọn yẹn wọ́n padà jìyà kí náà sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sì wọ́n kìyà jà wọn yẹn ọlọ́run ni wà ní odi tún oníná látara àdí eléyìí ìntàfẹ́ múyọ lò nínú àyàtà túlé yìí ó náà ni pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́hun bá kẹ́ ìdẹ̀ra tọ́lọ́hun ọba ṣe fún ọ dúpẹ́ rẹ̀ o mọ rírì ìdẹ̀ra tó ṣe fún ọ fi ṣe tọ́lọ́hun gbogbo ìdẹ̀ra tọ́lọ́hun ọba ṣe fún ni bẹ́yàn bá wá ń fi ìdẹ̀ra yẹn ṣẹ̀ lọ́hun tó ń fi ìdẹ̀ra yẹn yapa àṣẹ ọlọ́hun mọ́ retí ìyàwó àbíkọ́lọ́hun ó tiẹ̀ gba ìdẹ̀ra yẹn gan kó gbàá kúrò lọ́wọ́ ẹ àbí kó fi dara yẹn sí ọ lọ́wọ́ kó wá di ẹrú yẹn kó yọ àlùbáríkà dara yẹn kúrò ọlọmọ ṣe ti wá bẹ́ẹ̀ ìyẹn ọlọ́run ṣe fáwọn ọmọ Israel ọlọ́run jẹ wọ́n níyà ó dojú gbogbo ohun ń jẹ́ yìí láàrin ara wọn tí náà bá kíyèsí yẹ̀yẹ́ wọn lágbàáyé wọn ò nílùú 1920 àbí 40 kìíní kan mẹ́ta yìí forty eight kankan ìgbà náà ẹ̀ṣẹ̀ lọ́ lọ múlẹ̀ fún wọn pé ẹjẹ́ káwọn náà dúró síbí ẹ wo mi táyẹ̀ yẹ́ dé èèyàn ṣe máa ló mọ́ lórísun ẹja bá wọn wábì kan kan fi áhá wọ́n fi ń hábì kan láyé bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń sọ̀tàn ìpìlẹ̀ ayé ẹ̀ lè yọwọ́ ọmọ Ísírẹ́lì kúrò ń bẹ̀ nínú tàyè ṣùgbọ́n gbà tí pa àwọn tóbi jọ wọ́n rò pé oore tọ́lọ̀ ń ṣe fáwọn yẹn kò tún sí ẹ̀ tọ́lọ̀ ń lè ṣerú ẹ̀ fún ọlọ́run wá yẹ̀yẹ́ wọn débi wípé wọ́n yẹ̀jẹ́ ju mo ti yẹ̀yẹ́ lọ ẹ sì tún máa retí yẹ̀yẹ́ mi ń bọ̀ àdéhùn tọ́lọ̀ ní so látara àdé eléyìí gbogbo yẹn náà kó lè máa jẹ́ kọ́ fún wa ọ̀rọ̀ ọmọ ní súrà yìí fi ń jẹ́ súrà tó bà ní Israel súrà àwọn ọmọ Israel nínú tó fi jẹ́ bẹ́ẹ̀ lè yí ta sọ yìí ẹ̀ bọ́lọ̀ ṣe gbé ìtàn wọn bá ṣe balẹ̀ jẹ́ bọ́lọ̀ ṣe bí pẹ̀lú wọn wọ́n tún balẹ̀ jẹ́ lẹ́ẹ̀kejì ọlọ́run tún dé pẹ̀lú wọn ọlọ́run tún ẹ̀tún máa retí tábà tún balẹ̀ jẹ́ òun ó ìyà tí wọ́n jẹ lákọ̀ọ́kọ́ òun kò tí ì tán náà ó tún jẹ̀bi gbogbo ẹ̀ tó bá ti wá ka ilé inú Quran kò sí nǹkan tí bíbí sọ tó jà wá lójú kò sí nǹkan tí ẹnìkan sọ ẹnìkan àwọn Israel ẹ wọ́n ti ṣe kíníkàdó lórúkọ wọ́n fẹ́ fi pa gbogbo àwọn falẹ́sì kan múra sí bọ́ bá àwọn lalágbára ni bó sọ ọlọ́run ni ẹjẹ́ àjọmọ́ wo èyí ò ní máa fi àwọn tó bá ké Quran lọ́kàn balẹ̀ gbogbo ẹni tó bá ti mọ̀rọ̀ Ọlọ́run ẹlòmíì ti lápá tẹ́ńṣọ̀n láti bí ìròyìn àgbáyé àdó olóró kan tó ló gbà wọ́n ní kíní kan àyà rẹ̀ ó tún jábọ̀ ah, ah! bò lásìkò Israel ẹgbẹgbẹ̀rún èèyàn lọ́nà ẹgbẹ̀rún ló kún nílẹ̀ Palestine ní erékùsù kíní kan gangan ah ọjà má gbọmọ gbọmọ lápá tẹ́ńṣọ̀n tásìkò tọ́lọ́ ń bá dé ojú gbogbo wa náà ni ó ṣe èyí ò lè máa ṣàbò sí kó mu jẹ ẹ fi wọn lẹ ẹ tí wọn múra sí so látara àdé eléyìí ọ̀rọ̀ ọlọ́run ọba ti tó fún wa tá a bá ti ń kà ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti tí ó tún máa ṣẹlẹ̀ lọ́la gbogbo ẹ̀ ń bẹ nú alukur'an ẹni tí ò bá wá ní kur'an nínú ayé rẹ̀ ó pàdánù o mọ́ òkè òyí tún lọ gbọ́ níbi tó ti ń ṣàlàyé ẹ̀ ẹni ẹ̀ pàdánù ló pọ̀ àbí Allah subhanahu wa ta'ala má yọ Qur'an kó nù gbèsè ayé wa má yọ kó nù gbèsè ayé àwọn ọmọ wa wá fún wa ní àgbóyè al-Qur'an kó o ṣe ń rọrùn fún wa láti lè máa tẹ̀lé tí ń bẹ inú ẹ̀ wa sallallahu wa sallama ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima insha Allah ta'ala tó bá di lọ́la a máa tẹ̀síwájú a gba ìbéèrè yọkan ọjọ́ ti lọ náà. naam ṣe rí gbogbo béèrè tẹ́ béèrè yẹn èmi ò lè dáhùn rẹ̀ so ti ẹ̀kìní kan kìíní kan cryptocurrency ẹ̀kìní kan kankan èmi ò lè máa dáhùn ìbéèrè yẹn in tó clear sí mi lórí ẹ̀ sẹ́tìyàn bá ti fẹ́ béèrè béèrè tó ti mọ́ kankan parẹ́ o tó ti yé ṣùgbọ́n èyàn gbúdọ̀ ṣọ́ra etí táwọn èèyàn fi ń gbọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ bíbèèrè bá sì ṣe wá láṣẹ dáwọn tó ti yé cryptocurrency èmi ẹ̀fẹ́ kan bí mílíọ̀nù báwọn ẹ kọ́kọ́ sọ definition nǹkan yẹn kí ni nǹkan yẹn kó sínú bó o ló ṣe rí èyí ò lábọ̀ wá sọ̀dà jọlé lórí ṣùgbọ́n kí ẹ kàtó pé ṣé Islam fọwọ́ sí i kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé ẹ̀yin lè sọ pé bákan ni kẹ́ẹ̀fì nǹkan mí pamọ́ bẹ̀ kẹ́lòmí tó sọ kó tún yàtọ̀ tó ti yé báyìí ṣé ẹ bí àwọn ìbéèrè báyìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó Professor Abdulrozak abdulmajid alaro hafidhahullah wa a sẹ́rù gbogbo tó ní ṣe pẹ̀lú mọ̀líyà báyẹn islamic finance gbogbo nǹkan yẹn gẹ́ẹ̀tì nọ́mbà wọn kẹ́ pé wọn tó ti yé wọ́n ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n sọ fún yín ṣùgbọ́n mọ̀rẹ̀ tẹ́mi ó fún yín ni wípé ẹ jìnà sí ìrújú bẹ́ẹ̀ bá ti ẹ̀ mọ nǹkan kan lórí wípé cryptocurrency ó fẹ́ léwu ẹnu wípé tí wọ́n bá gbá ọmọ yahoo mú yóò ní ohun ìṣe ìyàwó cryptocurrency lòún dí pẹ̀lú ẹnu pé wọ́n fìyẹn justify yahoo yahoo èyí ò gán tó láti sá fún àwọn nǹkan tó bá ti ní ìròyìn nínú àwọn nǹkan yẹn dẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀fẹ́ ṣiṣẹ́ mọ́ ẹ̀ lẹ́rẹ́ kan tó fẹ́ ṣiṣẹ́ mọ́ ìgbàgbọ́ tó bá ti rà ó ti lọ tà owó kan ó ti ṣe nígbà tó bá ti tà ọmọ sọ́gbà tí ti lọ sókè ó ti ṣe kíní kankan bí bá ń ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ mọ́ tí o bá bá bẹ̀rẹ̀ sí ní ṣèyún kò ní sí kápẹ́ńtà mọ́ kò ní sí ombrẹ́dì mọ́ kò ní sí kíní kankan mọ́ ìyá ìpàdà jẹ́ gbọ́n so ọ̀rọ̀ Islam lérí àwọn transaction tí Islam máa ń fọwọ́ sí ó ti ní some characteristics tó gbúdọ̀ wà kí Islam tó faramọ́ transaction kan nínú ìdí tí Islam fi gbógun ti rìbá yusri ó ní pé yusri ó máa ń ṣe tààtìl ẹ alikasi àwọn èèyàn onífẹ́ ṣiṣẹ́ mọ́ ẹni tó bá ń jẹ ìrìbá ò ṣiṣẹ́ mọ́ tó bá ti fún yín ten thousand yóò gba ten thousand àpò onídìí kò ṣiṣẹ́ mọ́ so yọkàn yóò kalẹ̀ so tó bá ti pé ìwò òṣìṣẹ́ ìwò òṣìṣẹ́ ìwò òṣìṣẹ́ ìwò ìyá rẹ̀ padà jẹ́ gbówà so mi ò ní sọ jù báyìí so tẹ bá ní nọ́mbà sheikh Professor Abdulrasaq Abdulmajid Alaro hafizahullah waraha tẹ́bá nọ́mbà wọn pè wọ́n lórí gbogbo àwọn nǹkan báyìí wọ́n ó lè sà wọ́n ó sì béèrè pé kẹ́ ẹ sọ ń tẹ́ ẹ gbà lérò kò sí bí ẹ̀bẹ̀ lọ́wọ́ àfa kódà káfa mọ nǹkan yẹn àfọ òní ló gbà lérò yíwá aṣọ lánàá ìbéèrè ká béèrè lọ́wọ́ Sheikh Suleiman Anbiyaya hafizahullah waraha pé ṣé yẹn lè jẹja lọ́sàn-án àwẹ̀ ṣé ẹ mọ̀ pé èèyàn gbọ́dọ̀ mọ̀ kátó padà lọ gbọ́ yé wípé ẹja tó ń sọ yẹn o igbó ni wọ́n ń pè lẹ́ja ìwọ́kàlọ́ gbọ́dọ̀ àti ó mọ kí ni wọ́n ń sọ gangan alhukmu ala shay farihun an tasawwur èèyàn bèrè kọ́sọ̀ lọ́wọ́ àfa àpẹ àfa iṣẹ́ ti gẹ̀ẹ́tì ẹ̀ báyẹn tẹ́tẹ́ àmì ọ̀gá ẹ̀tì ẹ̀ o ìtẹ́ ẹ̀gbà lérò gangan ẹ̀sọ́ ìtẹ́ ẹ̀ bá sọ kalẹ̀ làwọn òṣè kí ni o láì sọ̀rọ̀ lé lórí so ti wà báyìí so tẹ́ bá ní kẹ́ bá sọ̀rọ̀ àsìkò lọ èmi ó dẹ̀ máa béèrè àwọn questions kan lọ́wọ́ yín tó pé mi ìgbà ń bẹ tó pé ẹlẹ́mọ̀ lè dáhùn ẹ̀ ádáwọ̀ lọ́ọ̀tà. téèyàn bá fẹ́ sínú gbẹ̀yàn lè fi ìyàwó sínú tó ń jẹni tọ́ ibi láti dá ìbéèrè gbóná mi torí inú àwẹ̀ la wà islam ẹ̀sìn islam ẹ̀sìn tí ó kún fún ọgbọ́n àti òye ni ẹni tó ń gbààwẹ̀ tó bá ti di àsìkò sínú ẹ farabalẹ̀ ṣẹ́rí tí oòrùn bá ti wọ̀ tóòrùn bá ti wọ̀ ẹ máa gbọ́ tóòrùn bá ti wọ̀ ọjẹun o ọjẹun o lọ́dọ̀ Ọlọ́run kò ti sin Ànábì ló sọ bẹ́ẹ̀ ìwọ lọ wá mọ tọrọ lù ọ tó fi lọ jẹun tóun bá ti wọ fáìlì àwẹ̀ ọjọ́ òun wọn ti kúrò sí ọba àmọ́ wàá jẹun dago mẹ́wàá lẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ti sinu sotie tó bá ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀ tí o ló jẹ ẹnu tó o tún lọ fẹ́ lọ rọ́ọ̀lù obìnrin bọ́ ọ bá dákú ṣe rẹ nìyẹn ìwọ lọ mọ wàhálà tó fà lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run bóòrùn bá ti wọ̀ o ti sínú nìyẹn ọ jẹun o ò jẹun o ti sínú wọ́n lọ́wọ́ mọ lókùn tó máa ṣe lẹ́yìn ìgbà yẹn ṣùgbọ́n tó o bá lọ dán wò tẹnu ò tí tóòrùn ètí ìwọ̀n tó lọ súnmọ́ ìyàwó rẹ ọ̀daràn o ó ti kọ́lọ́kọ́ sànù wa o subhanakallahu wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh